àti pé ọmọgbà Muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ rẹ̀ ní ẹ̀rọ ìsinmi bákan náà um, ní Ramadan tí a bẹ̀rẹ̀ lónìí ọkọ̀ náà dúpẹ́ fọ́nà ó yẹ kí Ramadan ilé kó sojú ẹ̀mí wa kó sì pa àmọ́ sí ọ̀nà ọlọ́run àwọn abúlọ́hùn kọ́rọ̀ kó ṣe ìgbà ọ̀rọ̀ mọ̀dánù náà kó ṣe rọrùn fún wa dálẹ́ jẹ́ parí oṣù kó sì jẹ́ ká sọ ọ̀pọ̀lọpọ̀ rọmọdánù yìí ìyá fẹ́ráyé ní ọdún tó lọ kíra ti àbẹ̀sí yẹ̀wò ọ̀nà ni madarijus salikin ọ̀rẹ́ gbìyànjú láti gbàdégbé kan gbà yẹn alhamdulillah fásitì gbìyànjú pé akáwọn ẹ̀kọ́ tó pọ̀ pàápàá jùlọ nítorí ṣe pẹ̀lú ìfọ̀ ẹ̀mí mọ́ ìtún ẹ̀mí ṣe ìfọ̀ ẹ̀mí mọ́ kúrò níbi àwọn ìdọ̀tí tó máa ń da ìwé láàmú. lẹ́yìn Ramadan a tún tẹ̀síwájú à ń kà lọ à ń kà lọ à ń débi tá a bá dé lánàá. ó yẹ kí a máa bá a lọ ní ṣùgbọ́n ó ní ká tún ra mímọ́ ìlú díẹ̀. ká mímọ́ ìlú díẹ̀ sí ìkan náà àwọn tíra tí àwọn afádàdà tí wọ́n ti lọ tí wọ́n kọ jáde so èyí afẹ́mọ̀ yẹ̀wò nísìn ìṣàlá kanígbé ní pọ́lá ọmọ kan fún ọmọdọ́ni من التذكرة في أحوال الموتى وأمور الآخرة التذكرة في أحوال الموتى وأمور الآخرة يعني التي يعني التي في أهوال الموقع nípa tí ó mọ̀ ṣẹlẹ̀ sáwọn òkú yálà ká tó gbé wọn sí àbí lẹ́yìn bàtà gbé wọn sí tán gbogbo ata wà lórí ìpẹ̀ òkú ni wá sódíé abẹ́lọ́run ọlọ́jẹ́ ká pẹ́ láyé orí dáadáa ọlọ́jẹ́ ká pẹ́ lórí ìmọ̀ sí Allah láìsẹ̀ wọn kankan máa ṣùgbọ́n ọjọ́ kan ọjọ́ kan bọ̀ láfàáyé ilẹ̀ ọmọ wa ló ti lọ́njọ́ sí ìyànjọ́ mọ́jú tó lọ yìí àwọn náà gba àwọn náà múra àti gbà àwẹ̀ àti láti jẹ́ kí ìrọ̀mọ̀bọ́n sojú wọn gbáradì ṣùgbọ́n wa ma tasha'una illa an yasha Allahu rabbul alamin tí nǹkan bá wúye láti àtìwù ayé yìí àyàfi tọ́lọ́ àwọn jalla subhanahu wa ta'ala bá sọ pé mọ́ àtìwù ẹ̀mí o tọ́lọ́ wà ní ẹ̀ àtìwù ẹ̀ àtìwù ẹ̀ láíláí ìtọ́lọ̀ bá mọ́ àtìwù ẹ̀sẹ̀ tó lè hàn náà wá kó níbi ká mọ́ àtìwù ẹ̀ tí wọ́n mọ́tí lọ́n tí wọ́n abẹ́lẹ́ wọn tí wọ́n bá foríjì wọn. àwọn tó kù náà àwọn náà ń lọ jọ kà. ó lè pẹ́ oṣù lè yá gbádùn àwa ni pé kọ́lọ̀já pẹ́ láyé lọ́kùnrin wa lóbìnrin wa lọ́mọdé wa lágbàlagbà wa kọ́lọ̀já pẹ́ láyé ṣùgbọ́n reality ni pé a lọ lọ́jọ́ kan. ìwọ́tawà ní jòkó pátápátá ṣọ́ báńkà ni ó sátò pé in the next one twenty one fifty years gbogbo àwọn tá a jókòó pátápátá yìí a ní sí láyé mọ́. ọkàn búbá yẹn ni àwọn kan bẹ astaghfirullah àwọn kan bẹ astaghfirullah àti ṣe máa tan èèyàn ló kù ìyẹn ti súnmọ́ sàárè ọba ti wọ́n fifty tó ti wọ́n sixty tẹ́wà ti wọ́n fifty years tó ti wọ́n sixty years <laughs> kéèyàn máa di báàgì o kó wọ́n di gíní báàgì gíní báàgì wo báàgì alẹ́ kìyàmà. kẹ́ máa di bá gàlù fìyàmà lẹ́ẹ̀kan sábẹ́ lọ́n kọ́lọ́njà pẹ́ láyé lórí dáadáa o wọ́n lè pẹ́ ó sì lè yá a lè sọpá ọmọ pẹ́ tó yá àṣọ pé yóò yà kó tó kí ni o ṣùgbọ́n ká máa múra á lẹ̀ lóòrèkóòrè àwọn múra alẹ́ at every point in time. Thank you.

kó máa wò ní tó ń pèsè sílẹ̀ dọjọ́ ọ̀la ẹni kọ̀ọ̀kan máa wo tó ń pèsè sílẹ̀ dọjọ́ ọ̀la ọ̀la ọ̀la ní ọ̀la àlùkìyàmọ̀ ọ̀la àlùkìyàmọ̀ yẹn ti lélẹ̀ anytime ni. kábàá lè wá múra ká lè múra lẹ̀ dáadáa àwọn bá dàbí àwọn tó ti fọ́nú fọ́ra wala takunu kalladina nasu Allaha fa ansahu anfusahum tùláìká ìnàmọ́dàbí àwọn tí wọ́n gbàgbé ara wọn gbàgbé Allah ọlọ́wọ́ ni kan gbàgbé ara wọn náà àwọn yẹn kan bẹ láyé wọ́n ń gbégbé wọ́n ń gbélé ayé bẹ́ẹ̀ni tí ò sí ní ayé gbogbo tó wá ń gbélé ayé tí ò sí Allah bẹ́ẹ̀ni tí ò sí ní ayé ni o. abẹ́lẹ́ àwọn akọ́lọ́ mọ́jẹ ká dàbí wọn. ṣùgbọ́n tó tó wa pé gbogbo wa gbogbo alòkú gbogbo alámọ̀kú ń jẹ́ kan ó mọ̀ dà kí amúra alẹ́ di ọjọ́ yẹn o ìdí nìyẹn tí afẹ́fẹ́mú tóra kọ́nà afá dáadáa tí wọ́n ti lọ alimami abu abdullah muhammad bunu faraj alimaliki alakurutubi abu abdullah muhammad bunu faraj alimaliki alakurutubi. tá a mọ̀ sí alimọ́mù kùrùtùbì alimọ́mù kùrùtùbì imọ́mù kùrùtùbì. nínú ṣe dáadáa tí wọ́n bá ṣe kalẹ̀ onáà ni alìjáàmì ò àkàmì al-Qur'an alìjáàmì لأحكام القرآن سلام قلت بالوشنا آه فقلت بقصبا الإمام قرطبي عند الإطلاق أجد فقرطبي تكو بوانو قرطبي ìlú kan ni nínú pínpín Spain láti ní Cordoba lónìí Cordoba lónìí ìdí ní ẹgbẹ́ fún pé ọmọ kékeré ní Al-Qurtubi Al-Andalus Abdulrahman tẹ́kù bàbá rẹ̀ Spain bàbá rẹ̀ gbé báyìí sọ wọ́n ní at-tadhkiratu fi ahwali al-mawta wa umuri al ìrànra ẹni létí nípa ìsìnkú tí ó mọ̀ ṣẹlẹ̀ sáwọn òkú yálà kan tó kú nígbà tó bá kú lẹ́yìn ìgbà tó bá kú tán àtàwọn ṣẹlẹ̀ tí ó ṣẹlẹ̀ lọ́jọ́ gbé ìdàlùkìyàmà fọ́nà kúṣànù wa o. أفاني بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم أن يقول العابد الفقير إلى ربه المتنصل من ذنبه الراجي رحمة ربه محمد بن أحمد بن بكر بن فرج الأنصاري الخزرجي الأندلسي ثم القرطبي غفر الله له ولوالديه ولجميع المسلمين أجمعين آمين àfáà ròyìn ara wọn ròyìn gẹ́gẹ́gẹ́ ẹrú ọlọ́run alfàbíl ẹni tí ó jámà kankan níwájú Allah wọ́n ròyìn ara wọn tó ń níwájú Allah wọ́n ó yára wọn gẹ́gẹ́ bí ẹni tó ràn ká ìkẹ́ àti àánú ọlọ́run ọba lẹ́yìn ìgbà náà àwọn adárúkọ wa pé orúkọ àwọn ni Muhammad ọmọ Ahmad ọmọ Bakr ọmọ Faraj al-Ansari al-Khazraj. al ansari al khazraj ajẹ́ pé ìpìlẹ̀ alimọ́mù Qurtubi ara Madina ni wọn arábò ni wọn o sọ àwọn bàbá bàbá bàbá wọn ara Madina ni wọn al-Andalusi àwọn bàbá bàbá wọn kan ni wọ́n sí jíra wá sí Andalus ní Spain tó mọ́ lókùrù tóbi tọ́sà pàrà sí ìlú kan nínú àwọn ìlú tó wà ní Spain tá a mọ̀ sí kúrútù wọ́n fi wá sí ibùgbé. abẹ́lẹ́ wọn kó bá forí jí bàbá àwọn ìyá àwọn bàbá àti ìyá wọn àti gbogbo àwọn mùsùlùmí afọ́n alhamdulillahi aliyyi ala ọ̀pọ̀jù fún Allah ọba tó ga ní gbogbo ọ̀nà àlàálá ọba tó ga jù gbogbo tó ń ga lọ àlùwàlé yìí lè mọ́wùlà ọba tó jẹ́ pé ó ní olùkúni lọ́wọ́ àlùmọ́wùlà ó ní ọ̀gá alẹ́dẹ̀ kọ́lá tọ̀fà áhìá olódá àwọn ẹ̀dá ó dá ẹ̀dá tán ó sì ní kó máa sẹ̀mí وحكم على خلقه بالموت والفناء wàtọ́ ní kí ẹ̀dá máa sẹ̀mí tán ó wá ó kọ́ ọ́lẹ̀ ó ṣe é lófin wípé gbogbo ẹni tó bá sẹ̀mí gbogbo ẹni tó bá ń sẹ̀mí ìjọkan ó jọkan nǹkan yẹn abẹ́niyẹn yóò kù yóò tán wàlúbà sílẹ̀ dáàlì jaza. tábàsì ti kú tán ó ṣe é lófin wípé òun ó gbé wọn dìde láti lọ gbẹ̀san wọn ẹ̀san ṣẹ́ tí wọ́n ṣe ìyẹn lọ́jọ́ gbé kìyàmà alfasla olùkọ́dọ̀ ọjọ́ tí wọ́n sòpinyà láàrin àwọn ẹni òdodo àtàwọn ẹni rọ́ ọjọ́ tó lọ́mọ ṣèdájọ́ láàrin gbogbo ẹ̀dá ìtójìzá kólú nafsin bima tas'a kọ́lọ bàbá alẹ́ san gbogbo ẹ̀mí lẹ́san èyí tí wọ́n ti síwájú láyé nínú iṣẹ́ olóore àgbídàkejì rẹ̀ kama qala fi kitabihi jalla wa gẹ́gẹ́ bó ló wá ṣe sọ fún wa nínú tírà rẹ̀ ó ní innahu man ya'ti rabbahu mujriman olúwa ní ẹnikẹ́ni tó bá bá ọlọ́run ọba lẹ́lẹ́ṣẹ̀ lẹ́ni tí ó ṣẹbọ mọ́ Allah lẹ́ni tí ó fi wà ìmúrí hàn sí onífà inna lahu jahannama jahannama olóńtọ̀ ń ó láyà mútu fiha wàlá yáhìá kò ní jẹ́ òkúnu jahannama yẹn kò sì ní já láàyè nàwọn yá ti hì mu'minan bẹ́ẹ̀ náà sì ni ẹni tó bá bá Allah lólùgbàgbọ́ lẹ́tùgbọ́ lọ́kọ̀ soso tí ò ṣẹbọ kankan mọ́ ẹ̀tọ́ bá Allah lẹ́tùgbọ́ lọ́kan ṣoṣo tí ò ṣẹbọ mọ́ kọ̀dẹ̀ amílá sọ́lẹ̀ hàtì tó ń tàn tó ti ti sàwọn ṣẹ́ olóore onífà ọlá ìkẹlẹ́hùn dàrọ̀já tó lọ ọlá olúwa ní àwọn yẹn ni àwọn àgbéga àwọn ọkọ̀ tó dáa ní ó mọ̀ jẹ́ ti wọn nínú àdìjẹ́nà jannatu adini tajri min tahtiha al-anharu nínú àlìjẹ́nà àlìjẹ́nà onídẹ̀ra tajri min tahtiha al àlìjẹ́nà onídẹ̀ra táwọn odò tí wọ́n sàn nínú wọn kọ́lì ní náfíhà àwọn èèyàn yẹn wọ́n mọ̀ bẹ́ẹ̀ láti jẹ́nà yẹn gbére wà bá nìkan jàzá òmà tàzáká kí ẹ máa jẹ́ bá rìdíṣẹ̀ rìdíṣẹ̀ ẹni tí wọ́n fà nìyẹn ẹni náà Onye wa za ni ka jaza umar ta zaka na ni esan gbogbo en to ba fora re mako nibi ebo ati wakiwa alijanna ya ni esan fun wa laye le afani fa ini ra'aitu an aktuba kitaban wa jizat afani wumi ki nkotira tíra máa ń pé kan ẹ̀rí nǹkan tíra máa ń pé àwọn ọ̀rọ̀ tó wà ń bẹ́ẹ̀ tá a bá ń ka èdè next five years àlè kàtà tíra máa ń pé sí ni nígbà tí màá ń jẹ́ ìmọ̀ nígbà tí kí ni máa ń pé ni nígbà tí màá ń jẹ́ ìmọ̀ nígbà tí mo jẹ́ ìmọ̀ mọ́ òun làwọn sọ pé ah tábìlì eléyìí ṣùgbọ́n lásìkò tí wọ́n tíra máa ń gbé ní rahimahullah olówó gbègé nǹkan tíra kan yakunu tazkirata li nafsi tó máa jẹ́ tíra tí ó máa rán mi létí tí ó máa jẹ́ ìfitífẹ́mí mi wà amalan salihan ba'da mauti tó sì máa jẹ́ tíra tí ó máa jẹ́ iṣẹ́ olóore mi lẹ́yìn ìgbà tí bá kú tán ayẹ́gbé kákọ tíra tí ẹ bá kọ́ pẹ̀lú àníyàn tó dáa táwọn bá ń sàǹfààní pẹ̀lú tíra yẹn lẹ́yìn ikú èèyàn èyí wọ́n tó gé ni o èyí gba aládá ẹni zàmọ́tàlẹ̀ ìsánù nǹkọ́ta àmàlùhù ìlànà sàlá alayhi wa sallam ìtọ́mọ nìyẹn bá kú gbogbo iṣẹ́ rẹ̀ gbogbo iṣẹ́ lóore rẹ̀ ti dúró Abdullah eh, eh, Ibrahim ọlú gbogbo ṣe olórí wọ́n ti dúró ìlànà sọ́dákọ́ ti járíyà àbí sọ́dákọ́ ta ṣe tó sàn ìfẹ́yìn òun ní dúró jẹ yóò mọ́ lọ ọgbẹ́ mọ́sálásí ọgbẹ́ kàga fáwọn ìkàmọ́ mọ́ omi ọgbẹ́ bọ́ọ̀hùn rẹ̀ ó kọ́ mọ́sálásí káyọ̀ máa kírun bẹ́ẹ̀ ó kọ́ ní kí ó káyọ̀ máa kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ó máa gba aládá yín lọ. ẹlẹ́ẹ̀kejì nǹkan elimu yóò ń sáfà obìyì ìmọ̀ tó ń tọ́ fi sílẹ̀ táwọn èèyàn ń sàǹfààní lẹ́yìn ikú ẹ̀ ìkẹta ni wàhálà ló sọ ní hóníyàdọ̀ òwìlà ọmọ alálùbárí kan ọmọ dáadáa tó kù sílẹ̀ lẹ́yìn ikú rẹ̀ ọmọ yẹn wá ń tọrọ fún bàbá ẹ̀ tó afá aláwọn ṣe tíra yìí kó mọ jẹ́ iṣẹ́ olóore lẹ́yìn ikú àwọn ọlọ́lọ́wọ́ mọ iye èèyàn tó ti ka tíra tẹ̀wù tíra tù yìí ọlọ́run mọ iye wọn àbẹ̀lọ́ ọba tí kátàwá náà fẹ́ ká yìí ọlọ́mọdún bàbá tó kọ́ ọmọdún ládàá rẹ̀ ọ̀nà àwọn ará ni mọ́ta mo kọ tíra náà láti mọ̀ jẹ́ ìtí ó mọ̀ sàlàyé ìtí ó mọ̀ ṣẹlẹ̀ sáwọn òkú kan tó kú nígbàtà kú àti ìgbàtà bá kú tán wà kiri lè ha ṣeré wa náṣà àti láti sàlàyé bó níjọ́ gbéńdàlì kìyàmù ó ṣe rí gbogbo ọlámà pé gbẹgẹdẹ oṣù kí ni yóò gbéńdàlì kìyàmù kí làwọn ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ jẹ́ gbéńdàlì wàlìjánà tí wọ́n náà mo kọ́ láti ṣàlàyé láti ṣàlàyé láti júwe láti ròyìn àlìjánà síná àlìjánà àlìjánà àlìjánà tí ra yí ṣàlàyé àlìjánà sí rí kí làwọn àlìjánà ó máa jẹ bí ni wọ́n máa ṣeré lọ kí ni wọ́n máa wọ̀ kí ni wọ́n máa ná kí ni wọ́n máa lò tẹ́wọ́n fún àwọn òní kú gbogbo ẹ̀yìn tí ra yí ṣàlàyé ó sì sàlàyé tí ó ṣẹlẹ̀ sáwọn ọmọ ẹ̀mẹ́ náà tọ́lọmọ́jà wọ̀ náà àlìjẹ́nà lọ́lọ́jà wọ̀ wọn bó iná ṣe rí bóòlù ṣe máa gbóná tó gbogbo ẹ̀ ló sàlàyé wà ní fìtà bẹ́ẹ̀ náà fìtínà fìtínà tó ṣẹlẹ̀ láyé káyé tó parẹ́ àlọ́bí sallallahu alaihi wasallam ó àti àwọn ẹgbẹ́ tó fi tẹ̀rẹ̀ báyìí alkiyama ti dé nìyẹn onakọ́tuhu min kutubi al-ahimma gbogbo tí bá kọ síbí mo tẹ́ àwọn afá mo ti mú wá o kìí kí mo kà lánú sókè àbí mo kà lájú sọ́mà mo bá gba wáàyè yóò gba wáàyè o nínú àwọn tí afá ni mo ti kó jọ ló fẹ́ gbé fẹ́fẹ́ kọ tí àlàyé yìí àmọ́ kó jọ inú mo inú kí àwọn afá ni o. ونقضته من كتب الأئمة وثقة أعلام هذه الأمة وقد نمتل وفاء التعوية كاري كاري وفاء الله لا تصفقة من الأمة حسب ما رأيته ورويته bí dèdè tí mo rí àti tí mo gbà wá alwasatara zalika mansuban mubayyanan insha Allahu ta'ala gbogbo ẹ̀ pátápátá lẹ́ẹ̀rí láàmú ṣètọ́ka síbi tó bá ẹ̀ká ṣètọ́ka wọn sí gbogbo ẹ̀ láti ṣàlàyé insha allahu ta'ala ọ̀nà ọ̀sàmẹ́tù mo wá pé tíra náà ní kìtáàbù tadhkiratu bi ahwalil mauta tíra tó rán ni létí nípa kíní mọ̀ ṣẹlẹ̀ sáwọn òkú wa umuril akhirah àti ṣẹlẹ̀ al-qiyamah ó ní wàbá tó baban baban musulmi babu babu wàjá àtọ̀ akíba kú lè bá bí fásità òfusula ní báàbù kọ̀ọ̀kan lẹ́yìn rẹ̀ mo tún wá mú àwọn ìpín ọ̀rọ̀ ìpín ọ̀rọ̀ fásitì fásitì fásitì wá. lùdákìrò fèéhì bayani mo fi in ti hadith àbí àgbọ́yé hadith kan àrídọ́ṣe mọ̀ṣíkárì àbí láti fàlàyé ọ̀rọ̀ kan tó bá títúmọ̀ rẹ̀ bá hàn dáa ètò kọmílà fa ìdátù kí àǹfààní ká fẹ́ rí inú tíra ìkóbá ilé pé wàtàbùrù màmá fa àtòògùn kí àǹfààní tí gbogbo afẹ́ jẹ́ ń bẹ̀ kó torí pé ìmọ̀ kẹ́kọ̀ọ́ pẹ̀lú hadisi anábíwá Muhammad sallallahu alayhi wa sallam wà ló máa nàlọ́ mọ́kùsùn ọ̀gẹ̀gẹ̀ nípa fẹ́ ṣe mí o àdìsí àdìsí láàmú kàn bí abá ti mú àyà wa wọ́n mọ̀ mú hadith wa wọ́n mọ̀ mú àyà wa wọ́n mọ̀ mú hadith wa wà rọ́ọ̀yù al-mahmud ká máa fi àdìsí muhammad kẹ́kọ̀ọ́ oníwòye téèyàn lè ní tí wọ́n kì í yàn kú iṣẹ́ wal amal mawjudu fil maqam al-mahmud wal yawm al-mashhud òun náà ni iṣẹ́ tí yóò bá ń wájú èèyàn lọ́jọ́ gbẹ̀ndàlẹ̀ kìyàmà ọjọ́ tọ́lọ́ ó gbogbo ẹ̀dá dìde láti wá fìfèrè sẹ́ wọn afánijẹ́ aláhùnlọ́hùn kọ́lì sàníwájú sí ọlọ́run bá gba tíra tí mo kọ̀ ìbá ń mọ́ sí mi níbi ìyá oníṣekárí mi níbi tíra tí mo ومقرب من رحمته بمنه وقربه kọ́wọ́ ọba kó ṣe ní sábàbí in tí yóò yẹ kí lè súnmọ́ àánú ohun àti kẹrẹ̀ àti ọlá rẹ̀ àti dáadáa rẹ̀ onílà rọ́bà síwà ọba tí ò lẹ́nu mi ń lẹ́yìn rẹ̀ wọ́n la máa kò sọ́lọ̀ ọba mi kò sẹ́lẹ̀ mi tàbí jọ́sìn fún illa huwa subhanahu àfọ́nìkan kí ni mọ́ tó máa bẹ fún. báàbù alákọ̀ọ́kọ́ báàbù náhi antamanni limauta wa du'abihi ìdórí nazala filimali wà ní jasad. báàbù tó sọ fún ayé pé èèwọ̀ ni a gbọ́dọ̀ máa tàn máa kú bàbá ń sọ̀rọ̀ kú ikú ikú ikú a gbọ́dọ̀ sọ pé lákàtí ẹ̀kú jàre kó kan ti ẹ̀kú jàre ayé ti sún omi jàre kó ìrọ̀ o mùsùlùmí gbọ́dọ̀ máa tẹ̀ máa kú ayé sì ṣàdúrà púpọ̀ ọlọ́run pamí lónìí òní ló pamí ọlọ́run ayé bẹ lọ́run fún kú ayé bẹ lọ́run fún kú ayé tẹ̀ máa kú lìdúrin nazala filimal látara ìjákulẹ̀ kan tó bá bá owó èèyàn dúkìá èèyàn lóbi ìdílé rẹ̀ bá jóná yóò ló ti tán o ayé òun ti bàjẹ́ o ẹ̀yẹ́ kó ń kó sínú náà yẹ o ilé rẹ̀ bá jóná tó bá kó sínú náà tó ń dé yẹn ayé ló ti mọ jóná lọ bó sì ti jóná wọ àlùkìyàmọ̀ nìyẹn ògbò tó bá fẹlẹ̀ sí mùsùlùmí mùsùlùmí gbọ́dọ̀ ṣe sùúrù. pé áà ah, ibo mo ti fẹ́ bẹ̀rẹ̀ ayé òun o yéè mọ́tò ló máa ń ṣe kíní kan yìí síbọ́ ọlọ́run ló fún ọ inna lillahi ma akhadha wa lahu ma a'ta wa kullu shay'in 'indahu bi ajalin musamma. tọ́lọ̀ bá gba nǹkan lọ́wọ́ rẹ ọlọ́run ló ní tó gbà yẹn gba nǹkan lọ́wọ́ rẹ ta ló ní Allah tí ó bá sì ìgbà lọ́wọ́ rẹ olóní kó sì mọ jẹ́ náà kò sí kankan tá a mú kò lọ sí kankan tá a mọ́ mú lọ ẹ ayé la fi ń fa gbogbo ẹjọ́ gbogbo tó lówó láyé yìí ayé yìí náà ìdí bí ẹgbẹ́ ló wá jẹ́lọ subhanahu wa ta'ala tó fi ròyìn gbogbo ta mọ́ rí láyé ní mọ̀tá òǹkọ̀lè ní kí ni o mọ̀tá òǹkọ̀lè ìgbádùn díẹ̀ náà sí àwa jẹun ní ìgbà jẹun tá jẹun tá jẹun tá jẹun kí ni gbẹ̀yìn gbóúnjẹ yẹn tọ́lẹ̀tì ni àyè tó ṣe wá dùn lẹ́nu oúnjẹ yìí dùn ó dùn ó dùn oúnjẹ tó dùn lẹ́nu yẹn ibo ló gbọ́ ahun ẹ̀ ni àrí tó wá ti bọ́ fún mọ̀tá nǹkan olówó ọ dídùn lórí ahọ́n ni tó bá ti bọ́ sọ́lọ̀ fún báyìí ó ti tán ló yẹ bí tọ́lọ̀ bá fún ọ mọ́ràn kankan mọ́ mọ́ yahun pẹ̀lú ẹ̀ àwọn ẹlòmíràn yahun débi pé á tọ́ba ní nǹkan báyìí tó surplus àti fọ́mọ nìyẹn nínú gbẹ́mìyàn yóò túnmọ̀ ní wọn lára kìí ṣèwà gidi o kìí ṣèwà gidi o tó gbogbo tó bá ṣẹlẹ̀ sí wa nínú àwọn àjálù wọ́n ti torí àjálù yẹn sọ pé à ó ti tán ẹlòmíì gbogbo fàbíkì tẹ̀ jóná gẹ òun kò kàn ga ní ayé ìwé ti bàjẹ́ yẹn ẹ ayé ẹ bàjẹ́ gbàgbọ́ fàbíkì tẹ̀ jóná láyé ẹ wá bàjẹ́ àbà so mùsùlùmí kan máa kú lórí kíni lórí àlùbá tó bá ṣẹlẹ̀ sí torí pé òní la rí àwọn tó lè ṣẹlẹ̀ lọ́la wọ́n tó lùzí one million lónìí ó lè dọ́lá kí millions ní ìgbé torí one million tó lùzí ẹgbẹ́ tẹ́lẹ̀ náà ọlọ́run ló kúkú fún ọ. àfa ni rọwà muslim and anasin call ẹ̀mọ́gbàgbé àfa sọ pé àdìs àdìs láwọn kà mọ́ muslim nínú sọ̀híhù wa wọ́n gba àdísì kan wá tó padà sọ́dọ̀ anà anà tí fún mọ́lì lọ́jọ́ lọ́tàlá anà kọ́lá kọ́lá rasulullahi sallallahu alayhi wa sallam anà sọ ipé òjíṣẹ́ ọlọ́ọ̀bá sọ ipé láyàtàmánnayanna láyàtàmánnayanna áhàdùkùnmùnmọ̀tù ẹnìkankan ní yóò gbọ́dọ̀ sàmọ́ kú o lìdúrì nàzàlàbèyí látara ìnira kan tó ṣẹlẹ̀ sí mọ́sàmọ́ kú wọ́n sọ pé ààrẹ ah, ọjọ́ kú mọ́sàmọ́ ẹ̀ onífa ìkánilá búdà mùsàmọ́níyàn kàkà tó fi máa kú gbólóyìn ni kó yá máa sọ pé Allahumma ahini ma kana til hayatu khayran li ọlọ́jẹ́ máa sẹ̀mí nígbà tó jẹ́ pé ìsẹ̀mí yẹn ló dáa jù fún mi wàtàwà fani idha kana til wafatu khayran li gbẹ̀mí mi nígbà tó mọ̀ yìí pé kíkó gbẹ̀mí mi yẹn ló dáa fún mi àkọ́jọ́ Bukhari yìí àdìsí ẹ Bukhari àti Muslim wọ́n yóò kí ni nàjọ gbà ẹ̀wọ́n lọ rọ́wà Muslim lókè àmì àkọ́rọ́jà Bukhari yìí sálẹ̀ àdìsí àti Muslim àwọn nàjọ gbà àdìsí yẹn wà á nùhù látọ̀dọ̀ Alex bákan náà kọ́lá kọ́lá Rasulullahi olójíṣẹ́ olúwa wá ní láàyà yánà áhà yóò gbọdọ̀ pẹ̀mọ́ ẹkú wàlá yá ló bí i mi kọ́bìlì àyà àti yahoo mọ́mọ́ tọrọ mọ́mọ́ sàdọ́ àkú ọlọ́pàá ṣáájú kíkú yẹn tó dé yóò kúkú pọ́ náà ni mọ́tàmọ́ ẹ̀mọ́ pè é ọ̀nà ìnáwó ìdámáta áhàdókòmù kọta àmọ̀lòbù tó dé nígbà kẹ́nìkan ló bá kú ìfẹ́ rẹ̀ ti ẹ bá ti dé nígbàgbọ́ òdodo nígbàgbọ́ òdodo bá ń pẹ́ láyé ó ti ń pẹ́ láyé sí yẹn náà ní oṣù máa rí dáadáa ṣe sí ẹ sáyé ẹ lè wé olẹ́jú ìgbàgbọ́ òdodo tọ́bi lè jẹ́ olùgbàgbọ́ òdodo bó ṣe ń pẹ́ láyé sí yẹn ló mọ ṣàlékún dáadáa torí àwọn ọlọ́run bá fi sí wàdí fọ́dá pọ̀ ṣe wàdí kùránìkà wàdí wàásù gbọ́ wàdí wàásù lò wàá kẹ́kọ̀ọ́ ó mọ ìdí nìyẹn ló gbé kò sí bá àfa àkànfẹ yóò tóbi tó bóni yóò dàgbà tó á ti wọn bí ọlọ́run pé tọ́lọ́ jẹ́ ṣe kíni o kẹjẹ ẹ̀pẹ́ láyé ó mẹ́rin àwọn àfa àwa ńláńlá láti wọn twenty years of age. wọ́n ti wọn twenty years sílẹ̀sílẹ̀ wọ́n ti wọn twenty years of age. á ti wọn bí ọlọ́run pé tọ́lọ́ jẹ́ ẹ̀pẹ́ láyé tá a bá gbọ́ wípé. Ah, ọmọ wa lé ìwòsàn kí lá máa ṣe àmọ̀ ṣàdúrà fún ọ àjùmọ̀dé àfùrọ̀ àà ìfọ́ tí wọ́n fẹ́ ti five ẹ̀ kọ́kúrọ́ rẹ̀ kú jà yìí lọ́wọ́. torí pé ìmọ̀ ọbẹ̀ láyé wọn yẹn wọ́n ń pàlékún dáadáa ìmọ̀ ọbẹ̀ láyé wọn yẹn ó tún sàǹfààní fà ló mà. bàbá mi ní sallallahu alaihi wasallam إنه لا يزيد لمؤمن عمره إلا خيرا كما قال جاء إنه لا يزيد لمؤمن عمره إلا خيرا ìpẹ́láyé mùmìnì kò ní ṣàlékún kankan fún jù dáadáa lọ ọlọ́jà pẹ́láyé lórí dáadáa o nílẹ̀gbà ó súnmọ́ káró náà níwájú alábi sallallahu alayhi wa sallam ẹni khairukum man tala umruhu wa hasuna amaluhu alábìlẹ̀ dájú ní ṣòro náà lẹ́yìn tó jẹ́ wípé tala umruhu ó pẹ́ láyé dáadáa tí mo sọ̀rọ̀ bẹ́ẹ̀. àwọn ìṣọ̀lọ̀ lọ́rọ̀ ààrẹ ọ̀sán sọ yẹ́ fẹ́rẹ̀ kó bá ń tọ́lá ọmọrùhó wàhásúná àmàlù ẹ̀tọ́ dájú ní ẹjọ́ o tó sì járí tí olóore sí ìwọ̀rọ̀ pẹ́ láyé orin káàkiri orojọ́ ya kiri à irú pẹ̀ láyé yẹ́rẹ́ ẹ̀rọ bá kọ́ o káwà pẹ́ láyé nídìí à ń kẹ́kọ̀ọ́ ẹ̀sìn nídìí à ń kásíà nídìí à ń ṣe wáàsì à ń gbọ́ wáàsì à ń lọ lé kéwú à lọ jókòó táwọn à ń lọ à lọ hajj à ń ṣe sọ́dátọ̀ à ń àwọn ń kírun gbogbo àwọn dáadáa báyìí làwọn fẹ́ pẹ́ díẹ̀ ó wu àwọn káwọn pẹ́ di àwọn dáadáa báwọn nígbà àwọn dáadáa pẹ́láyé níbi òun wo bọ́ọ̀lù àwọn olùgbé láà ó pẹ́láyé níbi tó ti ń wo bọ́ọ̀lù òun ti ń wo Arsenal àti Manchester ní ìsìn more than thirty years ago òun mísì máàkì Arsenal àti Manchester òun mísì ẹ̀rí à ah, orí ẹgbẹ́ skẹ́ ogún oríire owó ìyàwó yẹn máa ó fi nàìjíríà lẹ́wọ́ lọ every weekend wá lọ ó match ní ní UK every weekend. wọ́n fẹ́ nìkan ló ń fi weekend ilẹ̀ tó lọ tó lọ ó múra ó ní ọ̀nàwó yà ó ó ó àwọn abẹ́lọ́n kọ́lọ̀ já pẹ́ láyé lórí dáadáa o ọlọ́wà kọ́lá al-Bukhari nílẹ̀ gbà Bukhari wọ́n ni anábi sallallahu alaihi wa sallam ìgbé láyà tamanna yanna ahadu alimọ́ta ẹni kankan yóò gbọ́dọ̀ tàmọ́ kú ima muhsinan ó fi láǹfààní àti sàlékún ṣe olóore ni ó sàmọ̀ tàn máa kú wà í máa mu sí à wọ́n sì pé wà rẹ̀ ò dá fàlàálàhù àyẹ̀sàtìbà ó fi túbá ó fi jáwọ́ níbi ìwẹ̀ ẹ̀ṣẹ̀ ni ó sàmọ̀ ah nàìjíríà le nàìjíríà le nàìjíríà le nàìjíríà tó le náà ni ó dẹ̀ abẹ́lọ́nkó tọ́lọ́wọ́ jẹ́ Nàìjíríà alhamdulillah ó sì òṣè ó máa yàtọ̀ díẹ̀ díẹ̀ yóò yàtọ̀ díẹ̀ díẹ̀ ni yóò yàtọ̀ ni ẹ̀dáhùn tó lè sí ni àwọn oúnjẹ ìdẹ́ẹ̀dẹ́ àbí bẹ́ẹ̀ tí ó bá ti kúrò ní 1150 ó ti bọ́ sí náírà 35 náírà ní ìsìn wọ́n ní àtò ráìsì kan ti wọ ìlú ọlọ́dúnkò ní eighty ojú wọ sixty kan. àwọn láwọn àyè kan fifty kiri kan. iná ló ń fẹ́ yẹyẹyẹ sí lórí ìgbọ́lẹ́tì láyé john john john wọ́n rí fáàmì ilé. alhamdulillah akala ṣe àárín ọlọ́ọ̀bá wá sí kókó nìyẹn. àwa láyé àwa láàyè àwa lálàáfíà ara ọlọ́run fa fún wa alhamdulillah ẹ̀ta ìsàn bá ń kọlù tẹ́gbẹ́ lóṣooṣù lọ́dọọdún àbí lójúmọ́ kan yóò lo oògùn kan oògùn tẹ́gbẹ́ oògùn kan yẹn tábìlẹ̀tì kan yẹn tábìlẹ̀tì kan péré báyìí lójúmọ́ kan is five thousand naira kò sì gbọ́dọ̀ mọ́ lù á lèyìn ó tó mọ̀ pé ẹ́ nǹkan bẹ tọ́lọ́mọ́ fi nǹkan ṣe wá so ẹ̀mọ́tẹ̀ máa kú tó bá jẹ́ ní eré àlékún dáadáa tó bá jẹ́ ní ibi tó bá kú ibi tí ó dáa wọ́n ní mọ́mọ́ alibazà ó fẹ́ gbígbé ìgbàwọ̀ ẹ̀ta fẹ́ sọ ìgbàwọ̀ ilé ìdán ìṣùgbọ́n àáká títúmọ̀ rẹ̀ bá dáa á sọ fún wa tí ò bá dáa á sọ fún wa tí ò dáa látọ̀lá jábìrì bin abdullah inú musad bazar kọ́lá kọ́lá rasulullahi sallallahu alaihi wasallam jábìrì sọ̀kọ́lá bí sọ pé látàmánà olùmọ̀ ẹ̀yìn èèyàn ẹ̀mọ́tàmá kú ó ní fa iná haúlà lè mọ̀ tọ́lẹ̀ shadid wa iná mina sa'adati ayyatula umurul abdi hatta yarzuqahu Allahu al-inabata wọ́n ní ànábì wọ́n ní ànábì tó bá ti fẹ́ gbọ́ yìí wọ́n ní ànábì sọ wípé ẹmọ́tẹ̀mọ́ kú fa iná haúlà lè mú tọ́lì ṣẹ́díd torí wípé tí mọ̀ láìka kú bá yọ sẹ́ tó tàn mọ́ rẹ̀ tó tàn mọ́ kú tí mọ̀ láìka kú bá yọ sí i yóò di ààyè lọ́mọ ìdákùnmọ́ ọmọ mi. wọ́n ní tọ́mọdé bá débi ẹ̀rù èrò ṣe kí ni o ẹ̀rù bà á. ẹ̀rù kí ni ó ṣẹlẹ̀ ẹ̀rù kí ni kí ni ó ṣẹlẹ̀ à kí n tí ó ṣẹlẹ̀ yẹn bá fẹ́ ṣẹlẹ̀ ó mọ̀ pé nǹkan bẹ. wọ́n ní wa ilẹ̀ mi náà sa àdàtì inú oríire ni pé àyàtúndà. o la'abudi kí yẹn pẹ́ láyé hátà yẹn lùmí kan hó lọ́hùn ìnáàbà kí yẹn pẹ́ láyé débi pé ó padà wá túbọ̀ lọ sọ́dọ̀ lọ́wọ́ lọ́yàwó yẹn kan bẹ dábàá pẹ́pẹ́pẹ́pẹ́ tí wọ́n ti wọ́n bí sixty seventy ẹtí ìkírù tẹ́lẹ̀ yóò fàwọn afárá sí ó mọ́ ṣẹlẹ̀ dáadáa láwọn lu ẹ̀lú mọ́ dàgbòrò ní wọ́n dàgbà nígbà but wọ́n dàgbà tí wọ́n ti wá dàgbà yóò wá ronú pé àgbọ̀rọ̀ bá kú báyìí ẹ bá kí ìrìn yóò àmọ̀ wá wọn sọ́lá sí yóò mọ̀ kírun yóò mọ̀ máa lo ìgbà ogbó ní sábà bí ìtẹ́rí padà wá sọ́dọ̀ ọlọ́run àfáà ní fàfọ̀ gẹ́gẹ́ bá ṣe sọ láwọn ọmọ fásilù fásilù wa wọ́n ní kọ́lá ulama wọ́n láwọn olùmọ̀ sọ pé alimọ́tù laysa bí adami mahad wala fana ìsirfin wa inama wa ìkìtọ́ ta'alu kuruhi bilibadani ومفارقته والحلولة بينهما وتبدل الحال وتبدل حال وانتقال من دار إلى دار وهو من عظم المصائب فقد سماه الله تعالى مصيبة بقوله تعالى فأصابتكم مصيبة الموت فالموت هو المصيبة العظمى ورزية الكبرى so after first of all الموت الموت nínú èdè lárúbáwá àbí nínú àgbọ́yé àwọn olùmọ̀ wọ́n ní kìí ṣe ádámù máhádé kí nǹkan má bẹ̀ mọ́ òun kọ́ ni kú àbí fàná ìsírífín àbí kí èèyàn tán pátápátá òun kọ́ ni kú wọ́n ní ìnámọ̀ wọ́n kìtà òtà alùpùrù hí bìlì bádà ni wọ́n ní farakọ́tù wọlé àìlú látùbà ìnáhùmá ikú kàn ní wípé ètìtá òta alòkòrò ohun gbèlèbàdà wọ́n kà sẹ́pẹ́rẹ́tì ẹ̀mí àtara ni ikú nìyẹn o tó bá lè yẹn kú tó ẹ̀wọ́n ló ti lọ àìkò kò exist mọ́ irọ́ o ó exist ṣùgbọ́n ara yẹn ló ti lọ ẹ̀mí ṣe kí ni o ẹ̀mí ṣẹ́kù. àtó ah, ẹyẹ o ikú ni kọ́ ni pé ikú kọ́ ni wípé èèyàn ti tán pátápátá àkàtì ẹ̀gbúrú ẹ̀ mọ́ ikú ni pé wọ́n sẹpẹ́ẹ̀tì ẹ̀mí kúrò lára ara ni ara lè jẹrà nínú sáré ṣùgbọ́n ẹ̀mí ṣe kí ni o ẹ̀mí ń bẹ ẹ̀mí ń bẹ ẹ̀mí yẹn ń bẹ. Allah Akbar tọ́lọ̀ wá sí lè gbẹ́mí báyìí ọlọ́run ti dá ẹ̀mí yẹn ó ti dá ẹ̀mí nìyẹn wọ́tàbọ́tò lè hálì so ẹni tó kú ó kàn kó ní stéèjì kan bọ́ sí stéèjì kejì ní alẹ́bí sọ̀rọ̀ lọ́wọ́ àríwọ̀ tó ní gbọ́dọ̀ gbókùsùn sáré báyìí kẹ́rẹ́kẹ́rẹ́ bàtà táwọn èèyàn bá bulo kú ẹlẹ́gbẹ̀ẹ́ rẹ̀ báyìí àwọn mọ̀lẹ́kà méjì òjì tó o ti fẹ́ sínú another state. Abdullah rẹ̀ wọ́n ni wọ́n ni yàtọ̀ ìsàlẹ̀. so ikú nìyẹn ìyẹn kò ní stage kan lọ́sàn-án another stage ni. àti kọ́lù mi dárí ìlà dárí yìí ìlàdárì òun náà sì ni pé a kó ní ayé kan fún sáyé míì a ní a ní àdárù dúníyà ayé nìyẹn a sì ní àdárù ní barzakhi ayé inú sáré àdárù ní àṣọ ayé mẹ́ta yẹn náà mélòó la o. kò mẹ́ta láyé àjárù dúnìyà ayé ayé tá a wà yìí àjárù ní barzak àwùjárù ní barzak ayé inú sàárè àjárù ní o so fi kò ní dárù dúnìyà ni ó lọ síbò tó bá tún yá yóò kúrò ní gbárùgbà yóò bọ̀ sí díje aláàṣírà wọ́n ni wà húwa ní àgọ́ mílímọ̀sọ̀ èdè ikú sì ni mùsíbà tó ga jù tó lè ṣẹlẹ̀ ọmọnìyàn àlèmọ̀sọ́ ìbùkẹfìrọ̀ mùsíbà pọ̀ tó lè ṣẹlẹ̀ sẹ́yẹ̀ láyé o tọ́lọ́mọ́jẹ́ mùsíbà tí a èyàn lè kan lẹ́sẹ̀ èyàn lè fò lójú èyàn lè kan lápá mùsíbà ń gbogbo ẹ̀ àbí wọ́n lè jíyàn lówó wọ́n lè rí gíníga ẹ̀yẹ́ gíníga gíníga mùsíbà ń gbogbo ẹ̀ oko lè jóná ọgbà lè ṣe gíníga mùsíbà ń gbogbo ẹ̀ wọ́n lè jí mọ́tò èèyàn mùsíbà ń gbogbo ẹ̀ bọ́ mùsíbà tó ga jù ní gíní o ikú ló fi yẹ pé ọlọ́mọ sọ gbogbo wa tẹ́nì kan bá kú lẹ́gbẹ̀ẹ́ wa ìbànújẹ́ ńlá ni wàtí wọn mọ lọ ẹ̀rí pé gbogbo wa ò fẹ́ ìfá àti mi ò sì jẹ́ tara àbí jù sí. òṣèpá jáde sí kọ́rídọ̀ ẹ̀ báyìí wọn á ìtàn ọmọ jẹ́ kò sí lórí. mùsíbà ńlá ni mùsíbà tó ṣe kò ṣe é dáta kò ṣe é mọ̀ tí ẹ̀ bá kán lẹ́sẹ̀ wọ́n lè fi wọ́n lè fa gbogbo wọ́nyẹn ní sí kúrò àwọn ọmọ sí ike ike ẹlẹ́sẹ̀ ní ẹ̀ tẹ́ ẹ bá wò ó tójú yẹn bá fọ́ ní ìsìn wọ́n yọ ojú wọn bá fọ́ wọ́n tó kí ó bá gbé ibi ó bá fi nǹkan sí kò gbọ́rọ̀ wọ́n ti lo yẹ́rì ìyè fún ẹ̀ tí ò gbọ́rọ̀ láti mọ gbọ́rọ̀. ṣùgbọ́n téèyàn bá ti kú kí Yorùbá sọ ó ní ẹ̀mí òṣèkí ni o ẹ̀mí ò láàrọ̀ <laughs> tó bá ti lọ ó lè kí ó ti lọ nìyẹn ti lọ sí jáde vanguard. ó ti lọ nìyẹn lọ́hù tààlà mú ìdí nìyẹn tọ́lọ́ fi pé kú ní ó ní àsọ̀bátùkù ní mọ̀ ọlọ́run ìjọba wà lórí ìrìn àjò tí ya nǹkan lọ́wọ́ ara yín abẹnuwa sí àtẹ ẹgbẹ́ ṣe ó ní sí tó kú kíkú tó dé ẹ̀ṣẹ̀ wà sí alẹ́ kẹsì wẹ́lẹ́rì àfàlẹ̀fàlẹ̀mọ́ òjò tó wà ní mùsíbà tó lọ oúnjọba ikú ni mùsíbà tó ga jù fọ̀rọ̀bíyà tó lọ kúbọ̀rọ̀ ó sì ní àlùbá tó ní ìpọ̀jù tó ní agbára jù abẹ́lọ́ọ̀bá kọ́nà kú fáàmù tàwa àti gbogbo mùsùlùmí kọ́nà já pẹ́ lórí so àmọ́ dúró ní abala bí tàdé yẹn so tó bá di ọ̀la àtẹ̀síwájú insha Allah ta'ala sallallahu ala nabiyina muhammadin wa alihi wa sahbihi ajma'in